àwọn tí wọ́n ń gbà ní ilẹ̀ ìjọba. Àwọn ẹni náà fi ṣe kò ń gbẹ oríire. Oríire tán àwọn tó wọ́n bá ń tọ́ka sí nínú Al-Qur'ani Karim. وكذلك جعلناكم أمة وسطا. أريد ọlọ́run bá ti ṣẹyìn ju ànábì nù àwọn tó lọ ń sáánú òun náà ni àwọn hálù súnmọ́ tí wọ́n jẹ máa láti lè wá máa wàpàtí yàtọ̀ hálù súnmọ́ òun làbá fi mú àpòjú wa lórí àwọn ìṣòro ọmọ àwọn àpilẹ̀ márùn-ún àbá àbápòjú wa tábà wọn hálù súnmọ́ wà láàrin yẹn. تفضل حديث علينا الأصل الأول باب العبادات níbi ká sin lọ́run àárín lálùsùnà wà àwọn kan bẹ mọ̀sùnmọ́ pẹ́ra wọn àwọn ẹgbẹ́ ẹgbẹ́ náà jọ wọn àwọn kan wà àwọn máa ń sin lọ́run máa ń sèjọ́ sọ́lọ́run أمتهم àwọn máa ń sin lọ́run pẹ̀lú làákàyè àwọn èèyàn ni ní táwọn àfáàbá gbé kalẹ̀ tó tán fi sin lọ́run fi ń sin lọ́run ibi táwọn ti ṣàṣìṣe tí wọ́n nìyẹn ọlọ́run sànú alòsùn náà àwọn ń sin lọ́run bí tiwọn náà wọ́n àwọn ní báàbù al-asma'i وسطية أهل السنة أهل السنة أهل السنة والجماعة في الأسماء والصفات الله سبحانه أهل السنة níbi àwọn òròyìn ọlọ́run àtàwọn ọkọ rẹ̀ wọ́n wà láàrin bẹ́ẹ̀nà ìfúrọ́ ti wọ́n tẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀nà mọ̀átílátì wọ́n ló máa sílà ọlọ́sàn àwọn alùsùn náà láàrin àwọn المعطلة والممثلة المعطلة أولا وتتقي نفق لله صفات أو بعض الصفات wọ́n láwọn àwọn òtí ẹ̀gbà àwọn aróyìn kan wọlé fọ́lọ̀ èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ dìfẹ́ndì ọlọ́run náà ni ó àmọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ dìfẹ́ndì ìlà bẹ̀lẹ̀ ẹ̀lì wọ́n ìgbà sí èèyàn lè rọrọ bá dìfẹ́ǹdì àfihàn láti dìfẹ́ǹdì ọlọ́run bí bá fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run gbogbo èrè ẹni tí ò sí máa ń bẹ ẹni yóò tó padà á sọnù nítorí tó lágbára ètò kó bá wọn kọ̀wárí jù nìyẹn bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ẹ̀kọ́ náà ti sínú ná náà bá máa ń wà níyàn ni àwọn kọ̀wárí jù pé ẹ gbogbo tí wọ́n fi jìnà tẹ́sẹ̀ ńláńlá lẹ́gbẹ́ kalẹ̀ fún wọn nífẹ̀ẹ́ sí náà wọ́n gbé dájọ́ púpọ̀ lélẹ́ rẹ̀ àmọ́rọ̀ ẹ̀sùn rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọkọ́ lọ́wọ́ bá wọn ní ròyìn àwọn rò pé ní ẹfẹ́ fọlọ́run jọ ẹ̀dá nù ìtàn sáfọ́nà wọ́n ní masila tó ń ẹ̀ láwọn masila àwọn ni ọlọ́run láwọn kìnnìyàn àmọ́ àti wá gbọ́ wá ní ọlọ́run lọ́wọ́ àwọn náà lọ́wọ́ yàtọ̀ ẹ̀dínà àwọn alọ́wọ́ náà kọ́ bí ọwọ́ tiwa náà lọ rí ọwọ́ ọlọ́run a ìpìlẹ̀ ọ̀dọ́ والقدر nípa àlùkọ̀dọ̀ ìpè gbogbo ẹ̀dá òun náà ni àlùkọ̀dọ̀ nípa fífún kálukú ní gbogbo nípa kádàrá àwọn kan sọnù mẹ́ àwọn kan ṣàfihàn mẹ́ àwọn kan ṣàfihàn ọlọ́run sànù àlùsùn náà kò sí nǹkan tí alùsùn náà fi ń ra lọ gbá wọ́n ti bèèrè àwọn ni àní sọ nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn yìí àfi ń tabárí lákọọ́lẹ̀ nínú alukohan àti sunna nabi léyìí tó yẹ sí àwọn sọ́rọ́kù yìí náà nítawọn náà dólé lórí nù nítawọn náà sọ alkitabi wa sunna àmọ́ ibi tó alùsùn náà fi gbà á mọ́ àwọn anígbọ̀n kan yé nínú àyà yìí àdínú ànábì yìí tó yàtọ̀ sí táwọn ẹni síwájú tí wọ́n gbọ́ yé òun ló fà tábàlì kọ́ sálàyé nípa àwọn owó ní ẹni síwájú àwọn omi sálàfù wa àwọn sálàfù wa tá gbọ́rọ̀ sí ẹ sí wa jọ́ àwọn sálàfù wa tá gbọ́rọ̀ sí orí wa jọ́ ó mú asáàbù nàbí sallallahu alaihi wa sallam àwọn nìyẹn sàábì àwọn sàábì ànábì wa mùsùlùmí sallallahu alaihi fi sàánú alùsùn náà فوسط أهل السنة والجماعة في هذا الباب بين القدرية والجبرية أفاني الله سبحانه على السنة وصل الجيد يعني فضل لا نبي أرى القدر نبي أرى قدرة àárín àwọn mélòó ń wà wọ́n wà láàárín àwọn àjọ kátà ń pè ní alikọ̀dáríyà lẹ́sí kọ̀dáríyà o alikọ̀dáríyà ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ọ̀pọ̀ àwọn kan mẹ́ta ń jẹ́ báyìí máa dá alíká wọ́n ti bẹ́ irú mùsùlùmí wọ́n sì rí ara wọn ni kò mọ̀ kò ní ìjọ kan àwọn àjọ kan ń bẹ́ẹ̀ nú àwọn àjọ ìsìláàmù yìí wọn ò ní bí wọ́n ti ń pàdé wọn ti dán lẹ́kọ̀ọ́ fúnra wọn o kọ́dà omi ò mọ̀pá wọn láàfá wọ́n yá béèrè pé ṣé kò sí àwọn ìjọ tá ń pè ní kọ̀dàríyà nílọrin àbí nàìjíríà tani òsì ni ó wà masjidu hàn níbo mọ́sálásí wọn òun ló fi jẹ́ pẹ́lú míì tí máa ń sá fún ó fẹ́ sáfá burú àmọ́ abúlé ń yìí àìnímọ̀ ni ní fi sáfá burú yóò kó sínú ọmọ kan ní sọ fún ìjọ ìyá ah, ẹ máa wá sí mahabọ́ ọ̀tá máa ní family àti wa wá wá má wọn á ah, ṣàkíyèsí ọ̀ wá má bá wí wọn ò fẹ́ dàmú ara wọn ni kí ló dé wọn ò fẹ́ pọ̀ sí ẹgbẹ́ kan gbogbo tó máa tó fẹ́ wọn tẹ̀lé wa lọ wọn ó sì ti bá jẹ́ òun fẹ́ kó sínú ẹgbẹ́ kankan nínú ìjọ wọn ti ní àpọ̀n yẹn òun á fẹ́ yọra òun kó ń bẹ́ẹ̀ tó wọn kì ní sínú ìjọ kan pẹ́tọ̀ orí bẹ́ẹ̀ bàbá dọ́dọ̀ lẹ́yìn tó láwọn ní ànábì kí lọ́mọ àlìjánná àwọn yòókù lọ́mọ náà adọ́dọ̀ tí ní ẹlẹ́yìn ni adọ́dọ̀ àwọn lágbájá tó kí n fẹ́ kan dú ara mi jẹ́jẹ́ nà mùsùlùmí lè wà láyé pálẹ́bí ti sọ ọ̀ọ́fọ́ ìsúkanú àwọn ìjọ 73 yìí èyàn mọ́ wọ́sẹ̀ sí àbí kọ́ lọ jẹ́ súfí àwọn súfí ti ẹ̀kọ́ àwọn súfí pọ̀ ẹnu mi ṣe súfí kò sí nínú àwọn yàyàyàyà yẹ pé kò sínú tìyàníyà kò sínú zàbàlíyà kò sínú kọ̀dìríyà kò sínú àwọn yàyà súfí sì ni àwọn náà pọ̀ ń lùtà wáyé ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn alásàlá tó tún wá dálẹ̀ ọmọ lára tó àwọn sí àwọn alásàlá tó wá dára wọn lẹ̀ yìí alásàlá tó kìnnìkan alásàlá tó kìnnìkan àwọn alásàlá tó wọ́n tẹ̀ wọ́n lábẹ́ àwọn sófin ni ní àwọn ọmọ pé kò sí bẹ̀rẹ̀ fífẹ́ bí ẹ̀ yọ irú kọ̀dàríyà nísìn kò sí kọ̀dàríyà bẹ́ ń lùtà yìí jàbàríyà ti ń ni ìmọ̀ọ́mù wọn níbo ni ń pàdé ìfẹ́ wọn so àwọn kan náà pè ní alìkọ̀dàríyà àti àwọn alìjàbàríyà alùsùn náà méjèèjì àwọn onáfẹ́ ní alìkọ̀dàríyà òun làwọn tán wó sùnsùn wọ́n wo ayé sùnsùn bọ́lọ̀ fi hàn pé ti ayé yìí àwọn ní kò sí kádàrá <laughs> àwọn kọ̀dàríyà mi wọ́n ní kò sí kádàrá kankan wọ́n rẹ̀ dàmú ara yín ah! kò sí kádàrá adúrà àwọn ayà tí wọ́n bẹ̀rù alùkùránì sọ́sọ̀rọ̀ kádàrá ń kọ́ àkọ́dà iná àǹzá iná òfin rè láti níláti kádìrì náà nà nílá àṣẹ̀wò kádàrá bóò la fẹ́ sọ ọ̀rọ̀ anẹ́bùwa Muhammad nígbà tí jìbìrì wa bá kí n jẹ́rìí àwọn abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ pé kí là ń pè ní ìsìláàmù kí ń pè ní o ó wá sọ àwọn ìpìlẹ̀ òṣùlù ńláńlá àwọn bí nínú àwọn nínú àwọn àlùkánù yìí bí kaba sọnù fún ẹni mọ́gbọ́sùn níbẹ̀ ẹyọ kan péré ẹni yóò ti mùsùlùmí nínú àwọn orígun mẹ́fà yẹn bí yóò bá ti bí yóò bá ti gbà kan gbọ́ mẹ́ ẹni yóò ti mùsùlùmí nínú rẹ ní tí yẹn nígbàgbọ́ pẹ̀lú kádàrà bọ́lá fẹ́ sọ lẹ́yìn sí ẹni kò sí kádàrà àwọn tó ń tò ní ìjàmbá rí gbogbo ẹni má tó kò kádàrà kankan iṣẹ́ ọwọ́ wọ́n pọ̀ ẹlẹ́gbẹ́ ìbílẹ̀ pé bí ìbá iṣẹ́ tó sọ̀rọ̀ lólówó kejì ẹ má sọ fún akọ́lẹ̀ má má sọ bẹ́ẹ̀ mo gbìyànjú ni àtìlẹ̀ pé mo sáré ni òun ò gbé rí aré tó ń sáré tó ń lọ lọ́rọ̀ àmọ́ èso ní bí ó wò pé àwọn kan sáré jù wọn lọ àwọn kan sáré yìí wọ́n sá jù wọn lọ àwọn òṣèlú tó rùn péjọ máa ń ṣe wàhálà láyé haúsá ni sọ́rí o wọ́n máa ń ṣe wàhálà kánibí yẹn ti ṣe wàhálà tó ní ẹ máa ń síbẹ̀ lówó ni àwọn fẹ́ kó lówó nù àwọn ní kò sí kádàrá ń bẹ̀ àwọn náà ń ní gbọ́dọ̀ wá ní kò sí kádàrá wọ́n pè ní àwọn náà pè ní àwọn kan fẹ́ kó sí wàhálà yìí gbà kan ìgbà yẹn ó àfá ẹ̀ gbajúmọ̀ dáadáa ọmọ ti fúgàmù nínú àwẹ̀ wọ́n ṣe ní àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan